الحمد لله نحمده ونستعينه ونستكشره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله We will continue the explanation of the book Ar-Risala by Al-Imam Ibn Abi Zayd Al-Qayrawani rahimahullah ta'ala. The Shaykh continues أو انقطاع الدم الحيضة or the stoppage of the menstrual blood still on what makes purification obligatory. The author says "Awin انقطاع damil الحيض or the stoppage of the menstrual period. The stoppage of the menstrual period or menstruation. أو الاستحاضة أو awil أو or أو النفاس The Sheikh mentioned three things here. The first one is Damul Haidah, the blood of menstruation. As we all know, that a woman that has reached the age of uh, puberty menstruates almost every month unless if there is a reason for other than this. But what is normal is for a lady to menstruate every month. So if a lady sees her menstruation, she stops praying. And when the menstruation stops, she starts praying again. But before praying, she will have to take a ghusl. She will have to purify herself. So this is compulsion. And that is why the author included it among the things that makes purification obligatory. We also talked about al-istihada, we said al-istihada is a kind of blood that also comes from the female private part, but this is not menstruation. It is as a result of a breakage, so to say, of one of the veins. And this breakage leads to the coming out of blood from our private parts. So Islam treats the two bloods in a different way or in different ways. But both of them requires purification. Both of them require purification. So if a woman that is suffering from istihada if she notices a storm in the blood of istihada, she will go and purify herself. Our nifas, nifas, this refers to the postnatal blood. After a woman has delivered a baby, the blood that she sees after the delivery of the baby or the blood that accompanies the delivery of the baby, this blood is called damun nifas. If this blood stops, the woman will have to purify herself. She will have to take ghusl. Inshallah, the details of this will come later. The Sheikh continues أو بمغيب الحشفة في الفرج or when the head of the male organ enters the female organ the head of the male organ enters the female organ وإن لم ينزل even if there is no ejaculation on the part of the man for the fact that the man has inserted his organ. Even if it is the edge that enters the female organ, that requires purification. Why then use it Even if the man does not ejaculate. The Sheikh says, وَمَغِيبُ الْحَشَفَ فِي الْفَرْجِ يُوجِبُ الْغُسْلِ the disappearance of the head of the male organ in the female organ requires al-ghuslu bath requires al-ghuslu requires bath ويوجب الحد and it also calls for al-had it calls for al-had What is al-hajj here? That is somebody who sleeps with another person's wife or sleeps with a lady that is not lawful to him. The one who does this, even if the head of his male organ enters the female organ, just the head of the male organ enters the female organ, this calls for al-hajj. If such a person is caught, if such a person is caught, such a person is going to be given 100 lashes because it is established that he has committed zina. somebody just make an attempt to have sexual relations with a lady. All he has done is just to insert his own organ in the female organ. Just the head of the male organ enters the female organ. If they are caught in the Sharia this is enough to carry out the legal punishment on such a man and on such a lady if she's not raped. But if she was, she's raped by the man, what the man does by inserting the head of his organ only in the female organ, that is enough to carry out the punishment. If the man is not married, such a man is going to be given 100 lashes. As Allah subhanahu wa ta'ala has said, وَالزَّانِيَةُ وَالزَّانِي الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْ أُمَامِيَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ Allah says, الزَّانِيَةُ a fornicatress والثاني and a fornicator فاجلدوا كل واحد من مئة جلدة give each one of them 100 lashes ولا تأخذكم رأفة ولا تأخذكم بما رأفة في دين الله and do not be compassionate with both of them concerning the religion of Allah subhanahu wa ta'ala. So what they have committed entails or calls for both of them being dealt with. So they should be given 100 lashes. This is if they are not married. If they are not married. If both of them are married and they engage in this, the ruling is that they will be stoned to death. If one of them is married and the other is not, the one that is married will be stoned to death and the one that is not married will be given 100 lashes. So this is the ruling. This is the ruling. So that is why the Sheikh Rahimahullah Ta'ala says وَيُوجِبُ الْحَدَّ If somebody does that in an illegal way by inserting the head of his male organ in the organ of the woman, of a female, such a man has landed himself in problem. That alone is enough to carry out the necessary legal punishment on him which is given him 100 lashes if he is not married and uh, stoning him to death if he is married. So and that is why it is necessary and compulsory for us to explain these things. Islam forbids zina. Allah subhanahu wa ta'ala says, وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً سبيلا Allah says don't go near zina don't go near zina what is zina zina is having illegal sexual intercourse with a woman illegal sexual intercourse with a woman this is called zina Allah says ولا تقربوا zina do not go near zina إنه كان فاحشة وساء سبيلا this is evil. It's an evil thing and it's a bad way. So Allah has prohibited it. So the one who now does it, such a person deserves to be given 100 lashes. Such a person deserves to be given 100 lashes if the person is not married. And if the person is married, it deserves to be stoned to death. It deserves to be stoned to death and that is why the author said, وَيُجِبُ الْحَدَّ For somebody who does it illegally, by inserting his organ in the female organ, that is enough towards to carry out the legal punishment. And for the one who does it legally, he practices, he practices this with his wife, that is enough for the person to take ghusl. He will have to take ghusl when he does this. Because it, it has ruling of the one who has a asexual intercourse. Even if all the organ is not inserted, if it is only the head of the organ that is inserted, that is enough to carry out uh, that is enough to call for uh, ghostly. As for the one who practices it with other than his wife, or the one who practices it while he's not married, that is enough for the person to be stoned to death if he's married. And if he's not married, that is enough for the person to be given 100 lashes. وَيُجِبُ الصَّدَاقَ The insertion of the male organ and the female organ. Inserting just the edge of the male organ in the female organ, for that makes sadaq makes it compulsory. We know Islamically, for you to have access to a lady, we have to do what is known as Akdul Nikah. After one has done the khitbah of a lady, maybe through her parents, or maybe by approaching her, and in turn, she informs her parents about this, and the father calls for one, and one goes, and maybe the akdu, that is the solemnization takes place. At least maybe there are two witnesses to the sitting where the father of the lady gives the hand of the lady in marriage to the man. If this happens, what is called Akdul Nikah has taken place. What is called Akdul Nikah has taken place. A man is interested in a lady. The man approaches the father of the lady. And the father of the lady is qualified Islamically to conduct the marriage. And the man approves that. The man gives his consent that he has given out his daughter as a wife to the man. And in, this is in the presence of two witnesses or more. So this is called Akdul Nikah. This is called Akdul Nikah. Now, if the Akdu takes place, if the Akdu takes place and the man now goes in seclusion with the, with the lady, the man goes into seclusion with the lady, we know ordinarily the Prophet Muhammad sallallahu alaihi wasallam said, "لا يخلون رجل بإمراتٍ إلا كان ثالث أم الشيطان." A man should not be in seclusion with a woman except that the third party is going to be shaitan. Islam frowns at this seriously. A man who is not lawful to a woman, nor the husband, nor is he the, the, the brother, nor is he the father. Such a man is not allowed to be in seclusion with a woman. لا يخلون رجل بامرأته a man shouldn't be in seclusion with a woman. إلا كان ثالثهما الشيطان. If he does that, the third party is shaitan. So, when a man who is not lawful to a woman is in seclusion with the woman, so this is violating the law of Allah subhanahu wa ta'ala. But let's assume that the father of the lady has given her hand in marriage to the man. They are not in seclusion. What is called Akdul Nikah has taken place. Both of them are now in seclusion, maybe in a room. If the man inserts his organ in the organ of the lady, just the edge of the organ is inserted in the organ of the lady. Yujibu Sadaq, that has made Sadaq compulsory. It has made Sadaq compulsory. it has made Sadaq compulsory. That is, Sadaq here means the dowry. It makes the dowry compulsory. Allah subhanahu wa ta'ala says, لا جنى عليكم إن طلقتم نساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة Allah subhanahu wa ta'ala says there is no sin for you if you divorce women ما لم تمسوهن as long as you have not had sexual intercourse with them أو تفرضوا لهن فريضة as long as you have not stipulated a particular amount for them that this is the amount I'm going to give you as sadaq. فمتعهن على الموسع قدره وعلى المبتع قدره وعلى المبتر قدره متاعا بالمعروف حقا على المقصد الله سبحانه وتعالى says فمتعوهن Give them something. Those that have much should give much. And those that have little should give little. Mata'an bil ma'aruf. This should be something of ma'aruf that is according to one's ability and according to what operates in the society. So Allah subhanahu wa ta'ala says this is what haqqan ala al-muhsineen those who are do, good doers, it is something that is a, uh, uh, a kind of duty on them. What we are trying to say in essence, a man proposes to a lady and the man meets the father of the lady and the father consents allow the man to marry the lady so the lady is now in seclusion with the man, maybe in his room or in his house. So what is the ruling? When is the dow that is the dowry, the, the sadaq, when, it is, when is it compulsory? So Allah subhanahu wa ta'ala says, لا جناح عليكم, no sin. إن طلقتم nisa if you divorce women. Ma lam tamassuhun. As long as what? As long as you have not slept with them. أو تفرضوا لهن فريضة. Or you make mention, as long as you have not made mention of a particular ma'ar for them. Allah says, give them something. So, after nikah takes place, the man says, I allow you to marry my daughter. And the man accepts. After a while, the man has a rethink that I don't think I can cope with this lady that I've married. I want to separate from her. I want to divorce her. I want to divorce her. Allah says, if you know you cannot, cope, you cannot continue with her, The first question is, have you slept with her? If the answer is no, then you are free. La juna alaykum, no sin. The second question is, have you promised her you are going to give her certain amount as a dowry? If no, then you are free. But is that not, not going to break the heart of the lady? So Allah subhanahu wa ta'ala says, فَمَتِّعُهُنَّ Try to give us something. عَلَى الْمُوسِعِ قَدَرُ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُ The one who has much should give much, and the one who has little should give little. مَتَعْ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُحْسِنِينَ This should be what? Something that is a kind of duty on those who are good to us. Then the next verse says, وَإِن طَلَّقْتُمُوهُنَّ But if you divorce them, وَإِن طَلَّقْتُمُوهُنَّ If you divorce them, وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضًا And you have stipulated or you have made mention of, of, of a particular amount that I'm going to give you so and so amount as dowry. وقد فرضتم لهن فريضا فنصف ما فرضتم Allah says in that case you have to give half of the amount you have mentioned. We said somebody has active nikah with a lady. He has not had any sexual intercourse with her and he has not mentioned a particular amount. Then he feels like pulling out of the relationship. Allah says no sin on you. You can do that. But it is good you give her something. But if you have mentioned a particular amount that this is the amount I'm going to give you as uh, the dowry, but you have not slept with her. For you to have mentioned a particular amount, Allah says, Fanisuma faratu. Then in that case, you have to give her half of the amount that you have mentioned. إلا أن يعفونا أو يعفو الذي بيده عقدة النكاح. Unless if the lady say, no, I don't want to take anything. Nothing has transpired between me and you. You have not slept with me, so I don't want to take anything. أو or the man says no I'm going to give you whatever I promised you food no problem I promise that the dowry that I'm going to give you is 100,000 for instance take the 100,000 the only thing is that well, I'm no more interested in the marriage the man has not slept with her But Allah says, for the fact that He has mentioned a particular amount, He should give the lady half of the amount that He has mentioned. Despite the fact that He has not done anything with her, He hasn't slept with her. He should give her half of the amount. But if He hasn't done anything with her, and He did not promise her a particular amount, in that case, He can opt out without incurring any any uh, money But Allah encourages him to give her something. Or if the man says he's going to give her everything. So what you are trying to say in essence here, as Allah has said in Surah Al-Baqarah, is that what makes the dowry, the dowry compulsory, is when one sleeps with the lady One sleeps with a lady that he has done nikah with, but he hasn't given her the dowry. It is compulsory on the man to pay the dowry. Why? Because he has slept with her. Because he has slept with her. He will have to pay full dowry. He will have to pay full dowry. If he hasn't slept with her and he has promised her, then he has to pay half of the dowry, despite the fact that he has not slept with her. Despite the fact that he has not slept with her, he will have to pay half of the dowry. So this is another another ruling. Now the companions of the Messenger of Allah sallallahu alaihi also agreed on one thing. And what is that? If the man goes into seclusion with the lady, if the man is in seclusion, that is both of them are alone in a place, in a house, in a room, The companions of the Messenger of Allah sallallahu alaihi wasallam, Abu Bakr, Umar and many others, they give it the ruling of somebody who has slept with her. He will have to pay full dowry as well. But if he hasn't slept with her and he has not been in seclusion with her, he has not slept with her, he has not been in seclusion with her, in that case, no full dowry. If he has promised her a particular amount, half of the dowry, unless if the lady decides not to take anything, or the man decides to pay full. But it is not compulsory on him to pay full. Why? Because he has not slept with her. Why? Because he has not been in seclusion with her. So being in seclusion with a lady makes the man, the full man, compulsory. Having sexual intercourse with a lady makes the full mar compulsory. Even if it is the edge of the male organ, just the edge that enters the female organ, just the edge of the male organ, it has what? It has made it compulsory. If being in seclusion with a lady makes it compulsory to pay full mar, then what about the head of the male organ enters, So that what will entail or we require that full mark is paid. That full mark is paid. So this is what the author is referring to here. He's talking about if the head of the male organ, just the head of the male organ enters the female organ that is enough to tell both of them that they should go and do ghusl. Even if there is no ejaculation. That is enough to give somebody 100 lashes if the person he has practiced that with is not his wife or his right hand possessed. That is enough to force the man to pay full mark. To force the man to pay full mark If the one he has done that to is somebody that he has done act with, but he decides that he's no longer interested, maybe for one reason or the other, he wants to divorce the, the lady for one reason or the other. The, or the reason might, might, might be a genuine reason. Somebody does act akdu nikah with a lady, for instance, and uh, he has uh, uh, slept with her uh, just inserting the head of the male organ. And immediately a piece of information comes to him that maybe the lady that he has done argue with is the head of a bandit, maybe armed robbers. So who say what he should continue with an armed robber lady. So in that case, that's a genuine reason for the man to opt out of the, of the relationship. Or maybe the woman is a soothsayer, for instance, or she's practicing shirk and things like that. So the man has the right to say, okay, I'm not doing this type of what, continuing this type of uh, relationship. But the question is, have you slept with her? If yes, then you have to give her a mahar. Even if it's just the insertion of the male organ in the female organ. In fact, if it is not up to that, if it's just being in seclusion with her, both of you are alone, the companion give it the same ruling as if you have slept with her. Because you can't really, you, you, you will be the one to say, I didn't sleep with her, we are just in seclusion. So it will be difficult for people to believe you. You go into seclusion with a lady, people see you go in, and both of you, you close the door, and later you come out and you say nothing happened between both of us. It will be difficult for people to watch, to accept that. And that's why the companions say, the one who is in seclusion with a lady They close the door, then in that case, it's like the person has had sexual intercourse with the lady. So they won't say, take it simple for the person. So this is what the author, rahimahullah ta'ala, is referring to here. وَيُحَسِّنُ الزَّوْجَيْنِ وَيُحَسِّنُ الزَّوْجَيْنِ then it makes the husband and the wife muhsanain. The word muhsan is somebody who is married. Muhsan, the one who is married. Muhsan at times may mean the one who is chaste. So it depends on the context. The one who is married, the one who is uh, chaste, and at times they use it to mean the one who is freeborn. But in this context, you have يحسن الزوجين it makes the husband and the wife a more son. What does that mean? Allah subhanahu wa ta'ala let us know, as the Prophet sallallahu also let us know, if somebody, if somebody commits dinner, if somebody commits dinner, the first question we ask is, is the person muhsan or غير muhsan? What does that mean? Muhsan means somebody who is legally married, who has been legally married. The person may not be in that marriage presently, and he may be in marriage presently. Take for instance, a man got married, and after a year or so, he divorced his wife. He got married in a legal way. And after a year or so, he divorces his wife or he divorced his wife. That man in the Sharia, they call him Muhsanu. That is somebody who had tasted a legal marriage. Who had tasted a legal marriage. It's called Muhsan. If it is a lady that has tasted a legal marriage, she is called muhsana so if a man and a woman they do akdun nikah by meeting the father of the lady who is qualified to be a wali and the man says i give out my daughter to you as a wife and the man uh, after a while the man inserts his own organ in the male or in the female organ just the head of his own organ insert in the in the female organ with this both of them have become son and muhsana that is the man will be considered as somebody who has married legally in his life even if he divorces the woman the lady will also be considered as somebody who has tasted a legal marriage in our life. Despite the fact that the man only inserted the head of his own, his male organ, in the female organ. The man did not really enjoy himself. Nor was she, nor did she enjoy herself. Just the head of the male organ. She becomes muhsana and the man also becomes muhsan. Now what are we saying when we say muhsan, muhsana? Now, such a man, if such a man now go and watch, goes and commits zina, that is, go and engage himself in an illegal sexual intercourse. He commits zina. What is going to be his punishment under the Islamic government? The punishment is not going to be what? Giving him 100 lashes The punishment is going to be stoning him to death. Why? Because he assisted a legal marriage. A legal marriage. And he has done something that makes him muhsan. That makes him muhsan. Which is what? He has inserted his male organ in the female organ. The same thing is said, can be said of her. she has become more Muhsana as well because a man has legally inserted his organ in her own organ. So she is more Muhsana. Such a lady, if she allows herself to be slept with by another man, the first man has divorced her. After that, she now allows herself to be slept with by another man illegally. In the Sharia country, if such a woman is caught, they won't give her hundred lashes. They are going to stone her to death. Why? Because she is muhsana. The ruling is that a muhsan or a muhsana should be stoned to death if they commit zina. But the one who is not muhsan, who has not tested a legal marriage, such a person will not be stoned to death. Let's assume that a woman does act with a man, and the man has not inserted his organ in in her organ. Let's say they do act today. Before next week, for instance, or the following day, the woman allows herself to be slept with by another man. You know she has done act with this man The following day, she now allows herself to be slept with by another man, not the man that does act with, with her. She allows herself to be slept with by another man. Has she become Musana? She's not Musana. Because in later marriage she does, the man has not entered into her. So for the fact that the man has not entered into her, she's not Musana at all. She's what? She's still Geru Musana. So and that's why what a lot of ladies do today, that they allow themselves to be slept with by men. A lady that, that has reached puberty, for instance, and she allows herself to be slept with by a man, not in a legal way. That sexual intercourse she has with that person does not make her son. She will be given 80 lashes for what she has, uh, sorry, 100 lashes for what she has done. If she repeats another thing, another one, another time, she will still be given what? 100 lashes. If she is caught. The only time she will be stoned to death is if she has been legally married. Legally married. And the one who legally marry her sleeps with her. then in that case she'll be stoned to death. So and that is why the Sheikh tells us why you have sinu as a husband and a wife, if they allow themselves, that is, to, uh, uh, the man inserts his organ in the female's uh, organ, both of them, they have come muhsan and muhsana. So if such a man commits zina later, he will be stoned to death. If such a woman commits zina later, she will be stoned to death. ويحل المطلقة ثلاثا للذي طلقها ويحل المطلقة ثلاثا للذي طلقها In Islam, A woman can be divorced for one reason or the other. Just as a woman can seek from her husband that she wants to opt out of the relation, relationship for one reason or the other. So let's assume that a woman has been divorced three times, which is the maximum. A man divorces his wife the first time, he can take the wife back before the wife finishes عدة. A man divorces his wife the second time, he can take back the wife before she finishes Aida. Now, two divorces. Two times he has divorced his wife. He has only one chance left. If he divorces her the third time, Allah says, فَإِنْ If the man divorces his wife the third time, فَلَا تَحِلُّ لَهُ that lady, that woman is not lawful to the man. He can't take her back. He divorces her the first time. As long as what? The man approaches her while she's still doing her menstruation, counting her ida, There is no any new nikah. They are going to do another nikah if the man doesn't take her back until she finishes that ida, be it the first one or the second one. But during the, the if the man takes her back, no harm. The woman is still his wife. But if the man registers the third talak by saying, telling her that I divorce you the third time, he can't take her back. Even if she has not finished the idda, if she has not finished the idda, he can't take her back. And if she finishes the idda, he can't take her back. and he cannot do new act with her. Unlike the first and the second talak. The first talak, if he takes her back before finishing the iddah, she still his wife, no new nikah. But if he doesn't take her back till she finishes the iddah, if he wants to take her back, they have to do new nikah. But when it comes to the third talak, during the iddah, he can't take her back. After the iddah, They can't do new act with her. Allah says, فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهَا غَيْرَهُ That the lady is not lawful to the man until that lady goes to marry another man. And that man now willingly divorces her. Not by an arrangement. Now this may Allah assist us and forgive a lot of us. A lot of people today They've divorced their wives more than 10 times. And they are still sleeping together. They are still having sexual intercourse together. This is what? Ignorance, sheer ignorance. And it is a violation of the law of Allah subhanahu wa ta'ala. If a man divorces his wife a third time, that man does not have the right to take her back, does not have the right to sleep with her anymore. In fact, they cannot be in the same room together because the woman is no more his wife with the pronouncement of the third talak. The man can only marry her back after that woman has gone to marry another man. And that man now divorces her willingly. Then after she finishes the iddah with that man, now she becomes what? Free Then the previous husband may be among the interested suitors, among those who are interested. Other people can also come to give her a proposal. It is not binding on her to take the proposal of the, the previous husband. <coughs> so the sheikh is not trying to establish a ruling here. What is that ruling? The sheikh says, وَيُحِلُّ الْمُطَلَّقَةَ Salasan lilladhi talaqaha. The one who has been divorced three times. The one who has been divorced three times. Become halal for the man who previously divorced her. If a man insert that is the new husband, insert, insert his male organ in what? In her organ. And after removing his organ, huh, from uh, organ. The man says maybe after a while, the man says maybe he divorced her. When I say after a while, it is not okay for him to immediately divorce because when you sleep with a woman, it is not okay for one to divorce her in such a situation. But let's assume that maybe after the woman has seen new menstruation as she has become pure, the man now say, I divorce you. I divorce you. So in that case, that is enough to say what she can go to the previous husband if the previous husband is interested in taking her back. ويفسد الحج ويفسد الصوم it invalidates al-hajj. Somebody who is performing hajj and he has not done tawaf ul-ifadah. Such a person now sleeps with his wife, just inserts the head of his organ in her organ. That man has lost his hajj. So it's not okay for one to sleep with one's wife until after one has done tawafu al-ifada until one has done tawafu al-ifada. If one sleeps with one's wife before doing tawafu al-ifada, one has lost that hajj. If it is a compulsory hajj, you will have to do another one. Even if it is not compulsory, you will have to do it. Because once you enter into Hajj, you have to finish it. Unless if you stipulate from inception that you, if Allah does not make it easy for you to finish it, then you are going to stop you. Allah stops you. Wasaw, the one who is uh, fasting, is not playing with his wife. He now inserts the head of his own organ in the female organ. Without penetrating, he has lost that fasting. He has lost the fasting. So what the author has said here is, uh, is that he has told us the ruling of insertion of the organ, of inserting the organ of a male in the organ of a female. Even if it's just the edge, the edge of the male organ. All these things that you have mentioned will be affected. If it's somebody that is fasting, that tries that with his wife, he has lost that fasting. So we'll have to do the kafara that Allah subhanahu wa ta'ala talked about on the tongue of the Prophet Muhammad sallallahu alayhi wa sallam. And if it is Hajj, he has lost that Hajj. He will have to do another Hajj. And if the woman has been divorced three times, then the husband, the previous husband, that Allah says, فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا That the woman cannot, uh, the woman is no more lawful for the man until the woman marries another man. Another man. So the previous husband can come as one of the suitors now. Why? Because the new husband has what? Has done that with her. And he has willingly divorced her. And he has willingly divorced her. If two persons, two newly married persons practice this, both of them have become muhsan and muhsanah. If any one of them should commit zina after that act of theirs, they will be stoned to death because they become muhsanah. Likewise, this makes sadak compulsory. It makes sadak compulsory. Just inserting the head of the male organ in that of the female that one has done act with, it makes the sadaq compulsory. In fact, what is not up to this makes it sadaq compulsory. What is not up to this? And this is what both of them means secretion, closing the door, or dropping the curtains. This makes sadaq compulsory. Not to talk of what? Inserting the male organ in the female organ, even if there is no ejaculation. So what is less than this, which is both of them being in seclusion, makes sadaq compulsory. And we have talked about the sadaq. So it is important to know all these things because these are things that we fall into as human beings. But a lot of people are ignorant of this. With this, we fall into sins day in, day out. We disobey Allah subhanahu wa ta'ala day in, day out year in, year out, because a lot of us are ignorant of what Allah subhanahu wa ta'ala has said. And that is why it is important for us to learn. As Muslims, you ought to learn. You have to create time and learn your religion. When you learn your religion, you will be closer to Allah. When you don't learn your religion, you will be practicing your religion with ignorance. And you may not be excused by Allah subhanahu wa ta'ala, particularly when you are living in an environment where lectures are going on, but you refuse to, you refuse to sit for lectures. May Allah subhanahu wa ta'ala assist us. Ikati <coughs> aparawaso ó ní wípé ọkùnrin tí ó bá obìnrin ní àṣepọ̀ kí la gbàlérò pẹ̀lú pé ó bá láṣepọ̀ òun náà ni èyí tó kéré jù nínú báyàn láṣepọ̀ ó ní kí ọkùnrin ti nǹkan ọmọkùnrin rẹ̀ bọ nǹkan ọmọbìnrin kódà kó ṣe pé kó mọ́ wọlé dáadáa kó ṣe pé orí nǹkan ọmọkùnrin nìkan ló wọ ibi nǹkan ọmọbìnrin àwọn òfin tó pọ̀ ló so mọ́ nǹkan tó rọra ṣe yẹn òfin àkọ́kọ́ ó ní wípé tó bá ṣe pé àwọn méjèèjì wọ́n ṣẹni tí wọ́n ti fi fúnra wọn ní tí wọ́n ṣe yẹn zìnánà ń pè tó bó jẹ́ pé in láàrin méjì náà ni pé orí nǹkan ọmọkùnrin náà ló kàn wọ ojú abẹ́ obìnrin orí wọ́n ṣe pé gbogbo nǹkan ọmọkùnrin orí ẹnìkan ló wọ́ níta méjì ṣe yẹ zina ni wọ́n ń pè ta bá ń bẹ ní ìlú tán tí ń ọlọ́wọ́ ọba tí wọ́n ṣe fún ìkíní kejì wọn òun ni wípé wọ́n fún wọn ní ọgọ́rùn-ún búlálà gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala tó sọ so, ipe azaniyatu wazani obìnrin tó ń ṣe zina àtọkùnrin tó ń ṣe fájìlìdú kúlà wáhìdí min umami àtàjàdátì ọlọ́run ní ẹ̀yìn tẹ́ jẹ́ olórí ìlú ẹ̀fún ìkíníkejì wọn ní ọgọ́rùn-ún búlálà wàlá ta àkóso bí ìmàrá àfàtún fìdí nílá ọlọ́run ní ẹ má ṣàánú wọn torí pé àwọn ní ó ṣàánú ara wọn tó ló jẹ́ pé obìnrin tó bá tó lọ́kọ kó lọ lọ́kọ ọkùnrin tó bá rí kó ń fẹ́ fẹ́yàwó kó lọ fẹ́yàwó kúrà ìyẹn lè níyàwó ẹyọ ọ̀kan tó bá rí pé ẹyọ kó fẹ́ mi kọjá mẹ́rin ni ṣùgbọ́n kí èèyàn níyàwó ẹyọ ọ̀kan kó máa lé ọ̀pọ̀lọpọ̀ obìnrin káàkiri kó mọ̀ ṣèrànù pẹ̀lọpọ̀lọpọ̀ obìnrin irú ọkùnrin bẹ́ẹ̀ ó ń tan ẹni o gbogbo tó ń ṣe yẹn yóò bá ìjẹníyà rẹ̀ wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn kó mọ̀ tàn wá wọ́n á níyàwó kan náà lèyàn gbọ́dọ̀ ní ṣùgbọ́n ẹni tó níyàwó kan lèyàn gbọ́dọ̀ ní ó gbà lè ní girlfriend ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ní ju kan lọ ẹni tó ní girlfriend kí ló ń ṣe pẹ̀lú girlfriend yẹn ṣe bó ń bá láṣepọ̀ ni ni yóò mọ̀ kówó nítorí rẹ̀ gan ni pé ẹlòmí owó tí ó máa ná fún girlfriend yóò ju owó tí ó máa ná fún ìyàwó tó gbé sílé lọ ṣùgbọ́n lọ́wọ́ bó fẹ́rù gbèsè ayé ẹ fún wa tó wọ́n mọ̀ pé obìnrin kan tó ẹ lórí ẹyọ kan wọ́n tó wọ́n mọ̀ pé ẹyọ kan ó tó ẹ fẹ́ kan sí ṣùgbọ́n mọ́jú ojú mẹ́rin lọ eléyìí ni òfin ọlọ́wọ́ ọba so obìnrin tó ṣe rí pé kò tí ì lọ́kọ rí nígbèsè ayé ẹ tàbá ní kò tí ì lọ́kọ rí kò ṣe pé kò ṣe zìnà lílà ń sọ o torí pé ńgbà mí obìnrin mi ó lè ti tẹ́rẹ̀ ẹlẹ̀ kí ọkùnrin kan báwọn láṣepọ̀ láì ń ṣe pé ọkùnrin yẹn wá tọrọ ẹ̀ bí àwọn ọmọ mi ṣe máa ń ṣe lónìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ òbí wọn níkàkún fún àwọn ọmọ wọn ọmọ skul yóò máa bá ọmọ obìnrin mi láṣepọ̀ irú obìnrin bẹ́ẹ̀ a ní sọ wípé tó bá ṣe zìnà ó sọ ló kò pa rárá torí pé kò tí lọ́kọ rí gbèsè ayé ẹ̀ ọkọ tí yàn á sọ wípé wọ́n wà tọrọ ẹ̀ obìnrin tí wọ́n sọ ló kò pa òun lóbìnrin tó ṣe wípé ó ti ní ọkọ tó wà tọrọ ẹ̀ ń gbèsè ayé rẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ táwọn òbí ẹ̀ láwọn yọ̀ǹda sí lẹ́yìn ìgbà yẹn tí obìnrin bẹ́ẹ̀ bá tún ṣe zìnà tó aláwa rẹ̀ ipe kan gún láì ń ṣe ẹni tí ó tọrọ rẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ni wọ́n á sọ lókò pa ta ni ó sọ lókò pa kò ń ṣe mi kò ń ṣe wọ ìjọba Islam ni ó ṣe eléyìí nítorí kó lè bá a mọ jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó ṣe wípé wọ́n bá ń rí sọ́dọ̀ àwọn náà ní ṣerú ẹ̀ obìnrin yóò bá àmọ́ bẹ́ńlé ọkọ kò bá lè jẹ́ pé ọkọ tó fẹ́yẹn nìyí wọ́n ti kọra wọn lẹ̀ ṣóṣà ti ṣe rí nígbèsí ayé rẹ̀ ó ti ṣe ń ta mọ̀ sí nìkáàrí tó bá ti nílẹ̀ ń gbèsè ayé ẹ̀rí tó bá lọ ṣe zìnà ní tí wọ́n ṣe fún ní kí wọ́n sọ ló kópa tàwa wa nísìn kò sí ìjọba Islam tí ó sọ pé wọ́n fẹ́ ṣe irú nǹkan báyìí ó túmọ̀ sí pé ọ̀gọ̀rọ̀ obìnrin ni ó rojọ́ wájú Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ ọkùnrin náà ni ó rojọ́ wájú Ọlọ́run àmọ́ iye ọkùnrin tó ṣe pé ọ̀nà tó fi ń gbádùn ara ẹni ó lè lóun níyàwó kan lé ìyẹn ló lọ tọrọ àwọn èyí tó kù ní àwọn ara wọn náà nájọ ń bára wọn ṣera nù so yóò rojọ́ wájú ọlọ́run àfi tó bá túbá ń bẹ̀ kó tètè jáwọ́ kúrò ń bẹ̀ tó bá ti jáwọ́ ń bẹ̀ bó ṣe ọkùnrin bó ṣe obìnrin ni ọlọ́run ọba ṣe tán àti ṣe àforíjì fún ṣùgbọ́n tó kàn wá ń bí eléyìí ni pé tí ìjọba ìsìláàmù bá gbárù àwọn èèyàn bẹ́ẹ̀ mú so wọ́n á wò tó bá ṣe pé ẹni tí ò tí ì lọ́kọ rí ni nígbèsè ayé ẹ̀ wọ́n á ṣe ní ọgọ́rùn-ún bláàlà ẹni tí ò tí ì fẹ́yàwó rí gbèsè ayé ẹ̀ ọgọ́rùn-ún bláàlà ẹni tó ti lọ́kọ rí gbèsè ayé ẹ̀ bí yóò ti kọ́ lẹ̀ ni bí yóò ṣe ń bẹ́ ní ọkọ ni wọ́n sọ ló kópa ẹni tó ti fẹ́yàwó rí gbèsè ayé rẹ̀ bí yàwó yẹn ṣe ń bẹ lábẹ́ ẹ̀ tàbí kò sí yàwó yẹn lábẹ́ ẹ̀ mọ́ sọ ló kópa tọ́mọ́lẹ̀ tí wá sọ lókò pa àyẹn ni àbí wọ́n fún lọ́gọ́rùn dọ́là kò sí ìjẹníyà fún mọ́ wájú ọlọ́run ìjẹníyà yẹn ni ó ti jẹ́ láyé ń bí ó dẹ̀ ti tán síbẹ̀ náà rù ṣùgbọ́n ẹni tí ó jẹ̀yà yẹn láyé ń bí báyìí ẹ̀hẹ́n irú èyàn yẹn òun ló ní ọ̀rọ̀ ẹ̀ léwu ló jẹ́ pé lásìkò anábíwá Muhammad sallallahu alaihi wasallam ara wọn tó ṣe wípé ẹ̀ṣẹ̀ yẹn bà wọ́n lẹ́rù ibi wọn bá anábì pé anábì jẹ́ wọ́n yà láyé ń bí torí pé àfẹ́ fèsì ìyà wájú ọlọ́wọ́n ọba so kẹ́hàn ra ti nǹkan ọmọkùnrin rẹ̀ kọ́ ra tí bọ́ bí nǹkan ọmọbìnrin bí ó ti tí bọ̀ tán kò tí ì ẹ̀ dáadáa ó òpá tí mo fẹ́ situation bẹ́ẹ̀ náà wọ́n ṣe kí wọ́n ṣe ní ọgọ́rùn bláàlà tí ó bá fẹ́ àwórí àbí so ló fi jẹ́ wípé ọlọ́run ọba ní wala taqrabu zina ẹ má súnmọ́ zina innahu kana fahishatan wa sa'a sabila ìbàjẹ́ ni ọ̀nà burúkú ni so mùsùlùmí orin ní agbègbè ibẹ̀ ni ló jẹ́ pé lára nǹkan tí ọlọ́wọ́ bá fi ròyìn àwọn èèyàn dáadáa wọn làwọn tó ṣe pé alẹ́ni láyé ẹ̀dùn rúnà máa láìlà àfára àwọn tí wọ́n ń pè nǹkan mí papọ̀ mọ́lọ́ wọ́n ń pè nǹkan mí mọ́ ọlọ́wọ́ ọba tí wọ́n ń bẹnu púrẹ́mù Allah wọ́n ké pé bákan náà ọlọ́wọ́ subhanahu wa kò ń ṣe attribute mùsùlùmí so kí ọ̀rá ti nǹkan ọmọkùnrin rẹ̀ orí ẹ̀ lásán kọ́ra ti bọ́ bí nǹkan ọmọbìnrin tí ó lẹ́tọ̀ sí in tí ó jẹ́ ìdájọ́ rẹ̀ lélé ìtasọ yìí ìkejì òun ni pé tó wá ṣe pẹ́ni tó jẹ́ ẹni tó lẹ́tọ̀ sí ni then yóò wẹ̀ ó di ìrànkó lọ wẹ̀ tó jẹ́ pé kò wọnú dáadáa tó jẹ́ pé kò dànkan ọmọkùnrin ni àwọn méjì gbọ́rọ̀ lọ́wọ́ ẹ̀ tó wáyé pé ìyàwó ẹ̀ ni àwọn méjì owó ẹ̀ ẹni tó ṣe zìnà náà owó ẹ̀ o sọ àwọn méjì owó ẹ̀ ni ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ìyàwó tiẹ̀ lòun ti nǹkan bọ̀ kò sí ìjẹníyà fún torí pé ẹni tó ń bá láṣepọ̀ ọ̀nà aláàlú ló fi ń bá láṣepọ̀ bákan náà tó bá ṣe wípé irú nǹkan bẹ́ẹ̀ wáyé èyàn ra tí ó rí ó tí ó rí ọ̀kan ọmọkùnrin rẹ̀ bọ́ nǹkan obìnrin tó ṣe wípé ẹni yẹn ìyàwó rẹ̀ náà ni ó padà wá wo pé òun ò ṣe mọ́ a máa ṣẹlẹ̀ ńgbà míì tó ṣe wípé èyàn ó sọ wípé òun ò ṣe mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún wọn al ó ní la junaha alaykum kò sẹ́ṣẹ̀ fún yín in talaqtumun tẹ́ bá kọ obìnrin lẹ̀ fún díkan sí kejì lára àdí èyàn ti lọ ṣe ápù lọ́dọ̀ bàbá ọmọbìnrin olóyí ọ̀dọ̀ ọmọ òun fún wa bóyá ìjọ kejì ìjọ ta ṣe ápù àbírọ̀lẹ́ ìjọ ta láwá gbọ́ pé ọmọbìnrin yẹn o wípé olórí àwọn ẹgbẹ́ olè ni àwọn adigunjalè information yẹn dé ṣáàtò tori ti ṣe áàjù àwà ní àmọ̀bá yí bẹ́ẹ̀ náà nìyà yẹ́ lè sọ pé a ah, bàbá ẹmọ́ bínú mi ọmọ yí kí ló ṣe yẹ ó tọ̀ lákọ̀ rẹ̀ nìyẹn ó kọ̀ ọlẹ̀ ṣùgbọ́n kò tí ì bá aláṣepọ̀ ṣùgbọ́n kọ̀ ọlẹ̀ kò dẹ̀ tí ì bá aláṣepọ̀ àbíyàn gbọ́ pé ọmọbìnrin tẹ́ mọ̀ fẹ́ yẹn ìgbà ni ó mọ̀

àbí kẹ́ sọ pé báyìí ni àáfún yín gẹ́gẹ́ bí sàdáàkì tẹ́ ẹ bá ti súnmọ́ wọn ẹ̀hẹ́n iṣu wà ó ní nǹkan tí ẹ san kí lẹ san òun náà ni pé ẹ gbọ́dọ̀ san owó orí yẹn tí ó pé pérépéré téèyàn bá ti súnmọ́ wọn àwòtẹ́fìlà ọ̀nà faridọ̀ abẹ́tẹ̀ ti sọ pé iye báyìí ni màá fún ẹ márùn ni sọtẹ́ ẹ̀ ti sọ pé báyìí màá fún ní márùn ẹ̀rẹ̀ ti súnmọ́ ẹ lè parí relationship yẹn síbẹ̀ kẹ́ẹ̀kọ́ ẹ̀ tí súnmọ́ so kò sí nǹkankan kò sí pé yóò ṣe ìgbà kan torí pé ẹ̀ tí súnmọ́ ọlọ́wọ́ bá ní wọ́n ma tí ó na alẹ́lmú sọ̀rọ̀ kọ́dáró wọ alẹ́lmú kèrè kọ́dáró ma táàmìl ma àrófin akọ́nàlmú ṣùgbọ́n wà ní tọ́láktúmù húnna tẹ́ bá kàn wọ́n lẹ̀ wọ̀kọ̀t fọ̀rọ̀tún láhún náà fàrí ìdọ̀ ṣùgbọ́n ti sọ pé iye báyìí lẹ́ fún wọn ní máa rí tẹ́lẹ̀ ẹ ti sọ 100,000 ní máa rí ẹ o ẹ wá padà ti sáìpẹ́ ẹ ṣe mọ́ ẹ dẹ̀ ti súnmọ́ ọlọ́wọ́ ní fani súnmọ́ fọ̀rọ̀tún ní situation súnmọ́ mi ọ̀yá àfọ alẹ́ni bí ẹ̀dẹ̀ ọkùnrin nìka àbí ọkùnrin tó ṣe wípé òun ló fẹ́ àwọn onímọ̀ ọ̀rì máa fún ẹni gbogbo àti àríbọ̀ mí kan ṣe mọ́nà ni so ẹni tó ṣe wípé òun ti wá ṣe ó ti súnmọ́ obìnrin yẹn lẹ́yìn áàdù yẹn ó kàn ọ̀rá tí nǹkan orí nǹkan ọmọkùnrin rẹ̀ bọ́ ojú abẹ́ obìnrin yìí àfáà ni yúdìbù sọ̀dák ó gbọ́dọ̀ san sàdáàkì ní pérépéré ìkànnì in fact tí nǹkan tó kéré tó lè bá ṣẹlẹ̀ bí tán ṣe ágbù tó lóun ò ṣe mọ́ yẹn tán bá yẹ ń bẹ ní kọ̀rọ̀ tán wà papọ̀ níbi kan tán san sàdáàkì náà ibi tí ó ní san sàdáàkì ni pé àjọ sí kọ̀rọ̀ papọ̀ àjọ bẹnu yàrá kankan dakọ́ sí nílẹ̀ ibẹ̀ kankan torí pé kankan tó lọ láàrin àwọn yẹn kò ì bẹ́ẹ̀ ni obìnrin táà ti ṣe ágdù pẹ̀lú ní àlélá ń kí sí ẹ ẹni tẹ́lẹ̀ fẹ́ máa lẹ́n kí sí àbẹ́ ń ṣe kí ó túnmọ̀ sí pé mọ́ ṣe ń kọ̀rọ̀ ni so tẹ́ bá ti ti pẹ́ wà ní kọ̀rọ̀ kan tẹ́ da kìíní lẹ́ni ipẹ́ ti wà ní kọ̀rọ̀ yẹn ó ṣe òwí pé o gbọ́dọ̀ san márù rẹ̀ tí ó pè pérépéré sọlàbá sọ pé yúdìbò sọ̀dá wọ́n yóò hásìlù bákan náà ọkọ àti ìyàwó wọn ti fẹ́ra wọn bá ṣe ṣàlàyé irú nǹkan bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀ ó ra ti nǹkan ọmọkùnrin rẹ̀ orí nǹkan ọmọkùnrin rẹ̀ bọ́ bí àwọn méjì ti di ìtànpé ní músọ́nù àti músọ́nà kí ni túmọ̀ músọ́nù àti músọ́nà ní ààyè yìí òun náà lẹ́nu tó ṣe yí pé tó bá ṣe zìnà wọ́n á sọ lóko pani wọ́n á sọ lóko pani àlàyé tí yóò dẹ̀ ti dẹni tí wọ́n sọ lóko pa òun ni kò ṣe yí èèyàn ti lọ́kọ rí ní ọ̀nà tí ṣẹ̀rí àgbékalẹ̀ àbíyàn ti fẹ́yàwó rí lọ́nà tí ṣẹ̀rí àgbékalẹ̀ ẹni tí ó lọ́kọ àbí kó fẹ́yàwó lọ́nà tí ṣẹ̀rí àgbékalẹ̀ kò ń ṣe mú sọ́nà kò ń ṣe mú sọ́nà so nísìn ọkùnrin tó ṣe ágùn láàrin ara wọn àméjì wájọ ogun rí ara wọn ọkùnrin kan ra ti nǹkan ọmọkùnrin ẹ̀bọ nǹkan ọmọbìnrin tí ó ti wọnú irú yẹn ọkùnrin wa lóhun òṣèkíni òun ò fẹ́ mọ́ lápèjúwe obìnrin yẹn lẹ́yìn ìgbà tọkùnrin lóhùn ò fẹ́ mọ́ ó wá lọ tẹ̀rẹ̀ ẹlẹ́ fún ọkùnrin mi láì ń ṣe pé ẹnìyẹn wá fẹ́ ní fífẹ́ tó yẹ ká fẹ́ tí ìjọba ìsìlámù bá mọ̀ sí nǹkan tán ṣe yẹn wọ́n sọ obìnrin ló kópa ni irú obìnrin wọ́n sọ ló kópa ni ọkùnrin tó ti nǹkan ọmọkùnrin ẹ̀bọ tóbìnrin lẹ́yìn ìgbà tí wọ́n ti fẹ́ra ọlọ́nà aláàlì ó kàn ra ti nǹkan bọ́ lẹ́yìn ẹ̀ olóhùn ò ṣe mọ́ àbóṣe ẹ̀ ti sọ pé òun ṣe ó tún wá lọ súnmọ́ obìnrin míì tí ó gbayọ̀ǹda lọ́nà tó yẹ kó fi gbayọ̀ǹda irú ọkùnrin bẹ́ẹ̀ ti qualify sí pé kí wọ́n sọ lóko pa so muhsanu kò lẹ́ni tó ṣe pé ó fẹ́ yàwó lọ́nà tó yẹ kó fi fẹ́ yàwó muhsanu lóbìnrin tán fẹ́ lọ́nà tó yẹ kán fi fẹ́ ẹni tó fẹ́ yàwó lọ́nà tó yẹ kó fẹ́ kò gbọ́dọ̀ ṣe zìnà tó bá ṣe ìsọ pa ni ẹni tó lọ́kọ lọ́nà tó yẹ kó fi ní kò gbọ́dọ̀ ṣe zìnà lẹ́yìn ìgbà yẹn mọ́ tó bá ṣe wọ́n sọ lóko pa ni so bẹ́ẹ̀ lóbìnrin tán ti divorce lẹ́ẹ̀mẹ́ta obìnrin tán ti divorce lẹ́ẹ̀mẹ́ta fún ọkọ tó divorce ẹ̀ lákọ́kọ́ àwọn méjì ò lẹ́tọ̀ síra wọn mọ́ àyàfi tí ọmọbìnrin bá lọ fẹ́ ẹlòmíì ẹni tó wá lọ fẹ́ yẹ ẹni ọ̀rọ̀ aṣerú kàtà sọ yìí pẹ̀lú ẹ pé ó wá lóhun ò fẹ́ mọ́ lẹ́yìn ìgbà tó ṣe nǹkan tí kò ju tó ṣe náà jù máa ń lọ wá lóhun ò fẹ́ mọ́ ni ọkọ àkọ́kọ́ opportunity fún láti wá ṣe kíni láti wá propose ìyẹn tó bá ti parí ìdá rẹ̀ lọ́dọ̀ ọkọ ẹlẹ́ẹ̀kejì ọkọ àkọ́kọ́ ní right láti wá wá gbà ẹ̀ ṣùgbọ́n tí ò bá ti irúkọ báyìí ò bá ti ṣẹlẹ̀ tó bá gbé sílé padà pọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣe lónìí àmọ́yẹ lómi ló tó ṣe pé ó ti kọyàwó rẹ̀ lẹ̀ ó ti lé ní ogún mi ìfẹ́ repeat statement yẹn tó bí bí ẹ̀mẹ̀wàá bí ìgbà ogún irú ọkùnrin bẹ́ẹ̀ ìsìná ló ń ṣe tó bá ń bá obìnrin bẹ́ẹ̀ láṣepọ̀ ńlé torí pé ẹni tí ó yẹ kó mọ bẹ́lá bẹ́ẹ̀ ló ń bẹ́lá bẹ́ẹ̀ yẹn torí pé ọlọ́run bá dìde sọ pé fàlàtà hindu làwọn ọmọbìnrin yẹn ń ṣàlàyé fún o hatta tanki azọ́jẹ́ ń zẹ́yìrà àfi tó bá lọ pé ọkùnrin mi lókù sọlọ́ ò ní àgbọ́yé kò dẹ̀ fẹ́ ní ìtò jẹ́ lógún òṣáàjú ayé yìí lọ bó láṣe mékowó bó lọ́jà ni ó ṣe ta bó ní kíníká ọlọ́run tó dá wa sórí ilẹ̀ ayé tó fẹ́ ká ṣe ọ̀gọ̀rọ̀ ní táìmù fún káwá sí là ń torí ẹ̀bẹ́ lórí ayé ẹ̀kọ́ tá a fi sin agbọ́dọ̀ a gbọ́dọ̀ pọ̀ yé ni masare sọ fún ìyàwó ẹ mọ́ ó ní mí níwájú ọlọ́run ọba o kódà kí èèyàn sọ fún ìyàwó èèyàn pé mi ìfẹ́ mọ́ kò ní mò ń ṣàwàdà ni lọ́dọ̀ ọlọ́run ọba kò ń ṣe àwàdà o mi ò fẹ́ ọmọ kò ń ṣe tá a fi ń ṣe àwàdà nínú Islam ó káǹtì nínú Islam sọni tí ò ṣe tá ti fẹ́ fi ìyàwó ẹ lẹ̀ kó má fi gbólóhùn mi ìfẹ́ ọmọ kó má fi bá a ṣeré tí ìbínú bá dé gbólóhùn ìfẹ́ ọmọ kó má lò ó torí pé tó bá lò ó ó gbọ́dọ̀ dúró ti nǹkan tó lò ó gbọ́dọ̀ dúró ti tí ó bá ti lè dúró ti tó mọ̀ pé òun lóun fẹ́ mọ́ sọ òun tún padà síbẹ̀ yóò jí àwọn àdúrà ọlọ́run bá subhanahu so bákan náà ẹni tó ṣiṣẹ́ ájì lọ́wọ́ tó wá lọ ṣerú ẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ní ájì ẹ̀ ti bàjẹ́ ájì so àfáà kan fi eléyìí yà lọ síbi àwọn nǹkan tí ètí nǹkan ọmọkùnrin bọnú nǹkan ọmọbìnrin kódà kó ṣe pé orí nǹkan ọmọkùnrin lásán ló kàn ra wọlé àfáyà lọ síbi àwọn nǹkan míì in tó fẹ́ sọ fún wa gangan òun ni ọ̀rọ̀ wípé tí àwọn ara ti nǹkan ọmọkùnrin bọ nǹkan ọmọbìnrin kódà kó ṣe pé orí ẹ̀ nìkan náà ló wọlé ó ti dènà kí èèyàn lọ wẹ̀ ìyẹn gangan ni tí ó bá nǹkan tá à ń discourse mu náà ṣùgbọ́n àfáyà lọ bẹ̀ láti lè jẹ́ ká mọ àwọn nǹkan míì tí ó tún so mọ́ kí ọ̀rá ti nǹkan ọmọkùnrin bọ nǹkan ọmọbìnrin sallallahu alam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka lahum obìnrin ní ìwọ̀n ibi ìrànlọ́wọ́ náà àkọ́kọ́ kò tọ́ fún wa láti fẹ́ ọmọ obìnrin tó jẹ́ onísìnà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó jẹ́ kama ó ní azani la yankihuha azaniyatu la yankihuha illa ó ní azani láyẹn ti fò ilà zaniyatan aw mushrikatan ọkùnrin oníṣìnà kò ní wù láti fẹ́ yẹn kan àfoníṣìnà bíi tiẹ̀ náà aw mushrikatan abẹ́ni tó tiẹ̀ jẹ́ kèfèrí wazaniyatu láyẹn ti fò ilà zanin aw mushrikun ẹni tó dàjẹ́ oníṣìnà lóbìnrin náà èèyàn kan ò ní wò sùsùn kó lẹ́ni tó ń fẹ́ fẹ́yàwó nìyẹn àfoníṣìnà lọ́kùnrin àbí ẹni tó jẹ́ ẹlẹ́bọ gbàtọ́lọ́wọ́ bó parí ayà ìwọ́n wà húrrí mazalika alalmukmini àwọn tó jẹ́ múmini èwọ̀ ní fún wọn kò sí bí ọkùnrin ó ṣe lóhun kúndùn obìnrin tó tó jọ ọkùnrin mùsùlùmí kó wá lóhun obìnrin wọ́n wá wọ obìnrin wo ló kúndùn wá jí obìnrin tó ṣe wípé ó ń ṣe zìnà ó wá ní ẹwà rẹ̀ ló mọ́ òun ọlọ́wọ́ bá ṣe léwọ̀ fún obìnrin oníṣìnà ẹwà rẹ̀ ò gbọ́dọ̀ mú wa débi pé àwọn aṣọ fóun la fẹ́ fi ṣe ìyàwó ọlọ́wọ́ bá ṣe é léèwọ̀ fún wa tó bá fi lè múra ọkùnrin bẹ́ẹ̀ lọ sọ pé ọmọ obìnrin oníṣìnà yẹn torí ẹwà ẹ̀ ló fi fẹ́ ó dẹ̀ mọ̀ pé ni ọlọ́wọ́ bá lóun gangan fún rẹ̀ oníṣìnà lóun náà oníṣìnà ni òun gangan fún rẹ̀ so oníṣìnà àti oníṣìnà pàdé ara wọn because bó lè yàn tí ó ń ṣe onízìnà ó ṣe sọ pé onízìnà lòun fẹ́ fẹ́ níyàwó definitely onízìnà lòun náà ọlọ́wọ́ bá ní ewọ̀ ìfẹ́yìn tó jẹ́ olùgbàgbọ́ òdodo láti ṣe bẹ́ẹ̀ lóbìnrin náà kó wá wò pé ọkùnrin tó ṣe pé ó ń ṣe zìnà káàkiri lòun fẹ́ fẹ́ lọ́kọ onízìnà lóbìnrin yẹn náà kódà kí ẹ̀kẹ́kẹ́ mọ́ súnmọ́ rí dìsá ìpẹni tó fẹ́ máa tẹ̀lé káàkiri ẹni tó ṣe pé kíní ó ń ṣe zìnà pẹ̀lú àwọn obìnrin ó ń ṣe ẹni tó níyàwó méjì mẹ́ta là ń sọ o ìyẹ́lẹ̀ níyàwó méjì mẹ́ta mẹ́rin kó mọ́ ju orí zìnà ṣùgbọ́n ẹni tó ń ṣe zìnà káàkiri bí ẹlòmí tí ó ní fẹ́nu ju ìyàwó kan lọ ṣùgbọ́n yóò mọ̀ bá àwọn obìnrin sùn káàkiri ṣùgbọ́n tí obìnrin yìí bá túbá àbọ́kùnrin yìí túbá ṣáàṣì mọ̀ pẹ̀lú onízìnà rárá òun ṣe onízìnà mọ́ ẹni tó ti ṣe zìnà lọ ó padà wá ronúkúwàdà kò ṣe mọ́ èèyàn lè fẹ́rú èèyàn bẹ́ẹ̀ kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wallahu a'lam náà pàlẹ́ sọ náà mà àwọn tí wọ́n lọ ṣiṣẹ́ hajj tó ṣe wípé wọ́n wá òun àti ìyàwó rẹ̀ wọ́n wá jọ wà nínú yàrá kan tán lè súnmọ́ra wọn tán bá máa ṣiṣẹ́ hajj lọ́wọ́ wọ́n lè súnmọ́ra wọn tán bá máa ṣiṣẹ́ hajj lọ́wọ́ wọ́n lè súnmọ́ra wọn ṣùgbọ́n tí iṣẹ́ hajj bá ti bẹ̀rẹ̀ wọ́n lè súnmọ́ra wọn àfìgbà tí ọkùnrin yẹn bá tó ṣe tàwáfù ìfàdọ̀ àtìgbà tó bá tó ṣe tàwáfù ìfàdọ̀ ṣùgbọ́n láàrin ìgbà tí wọ́n ṣe ómúra tán ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ hajj àsìkò tó máa bẹ láàrin bí ọjọ́ mélòó kan táwọn yẹn ṣì máa ń bẹ mọ́ka ẹni àmẹ́jọ wájọ wà ní yàrá kan wọ́n lè máa gbádùn ara wọn ṣùgbọ́n tó bá ti di pé wọ́n tún lẹ́yìn ìgbà yẹn ẹ̀ ó lè mọ̀ súnmọ́ra wọn kódà kọ́ mọ́ ti sọ àwọn òkò tó ti sọ òkò ọjọ́ kẹwàá ó ti ṣe kí ni ti fárun ó ti ṣe tàwáàfù lẹ́yìn ìgbà yẹn ó lè mọ̀ súnmọ́ra wọn kódà kọ́ ti sọ òkò ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá so ìkọtọ́gbà lérò pẹ̀lú ipò ń ba áàjì jẹ́ nìyẹn sígbà tí yẹn bá wà nínú ìhàrámù lọ́wọ́ now uh, ah, the question the first question that was asked is concerning a man who decides to get married to a lady that is fornicating. A lady that is fornicating allows herself to be slept with by many men, or even by a man. As long as that man is sleeping with her in an illegal way, that man is called a zani, and she is also called a zania. So, can a man decide that she, he wants to marry such a lady? Allah forbids such. The same thing is applicable to a lady that knows that this man that has proposed to her is somebody that has a girlfriend, for instance. It is haram for that lady to accept the proposal of such a man. If she does that, she is a zania too. She's a And both of them are blameworthy before Allah subhanahu wa ta'ala. So that is the first question. The second question, it is said that if a man inserts his organ in the uh, male organ, female organ, we say that it spoils arch. What do we mean by that? That is if the man is in state of ihram. Maybe, for instance, on the 8th of the Hijjah, the man puts on the haram. he has intention. From that time, it is not lawful for the man to have sexual intercourse with his wife. Till the man does tawaful ifadah, which is uh, on the 10th most of the time. So if the man has done tawaful ifadah, he has thrown the pebbles, he has shaved his hair, in that case it is permissible for the man to have sex with his wife if the wife has also has also done similar thing but before that time it is not permissible if they do it before that time that hajj has been lost then the man will have to repeat that hajj the following year Allah <coughs> Allah now First question sure náà ká ṣe àdúrà ká fi ọwọ́ rẹ̀ bọ́jú ṣánàbí máa ń ṣe bẹ́ẹ̀ kó orílẹ̀ láti ọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ipe tó bá ṣàdúrà a máa fi ọwọ́ bọ́jú hadith tó gbé wá hadith yẹn ò lálàáfíà yẹ láti ọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam kò lálàáfíà lọ́dọ̀ rẹ̀ tó ń tá a pé anábíwá Muhammad sallallahu sallam tó bá ń ṣàdúrà yàtọ̀ sí àsìkò oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipò kan fẹ́ ṣe àdúrà àmọ́ tẹ́wọ́ rẹ̀ sókè tí ó pa ọwọ́ méjèèjì ló pa ápọ̀ báyìí tí ó gbé sókè yóò dẹ̀ ṣe àdúrà tí ó fẹ́ ṣe tó bá wá ṣe àdúrà ẹ̀ tẹ́ ṣé yóò fi ra ojú báyìí ni a ní kò sí ẹ̀rí kankan tó rinlẹ̀ látọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu sallam hadisi wà ṣùgbọ́n hadisi ò lálàáfíà ṣùgbọ́n ó bẹ̀rù ṣe sí àwọn ẹlòmínú àwọn ẹni ṣíwájú bí Hasan Basri inú àwọn àfá aṣáájú ni wọn a ní wọn a máa fọ ọ́ra jù tí wọ́n di kí wọ́n bá parí àdúrà tó léyìí àlè lè kókó lé e lórí ṣùgbọ́n kò ṣe nǹkan tí ẹ̀rí orí níwà fún ṣùgbọ́n tá bá rẹ́ni tó ń ṣe èyí liman lè má irú èèyàn bẹ́ẹ̀ wallahu Now the question is, is it permissible that when you supplicate, you rub your, your face with your palms? There is no any authentic hadith establishing this from the Messenger of Allah sallallahu alaihi wasallam. There is a hadith, but the hadith is not authentic. So since the hadith is not authentic, we cannot say it is recommended. What is established is that Messenger of Allah sallallahu alaihi will raise his hand whenever he was supplicating outside Salah. In Salah, he will raise his hand. And what a lot of people are used to these days, that immediately after Salah, one raises one's hand to supplicate. This has no evidence at all. Raising of the hand after salah to supplicate has no basis. So when we talk about the raising of the hand during supplication, this is outside salah. That is, maybe after you have prayed, it will be a separate thing. It has no connection with the salah that you are observing or that you have observed. Because what we have in salah, for instance, when you are in tashahud, what you do is this. You are doing tashahud. This is what you do. You raise your hand. So this is what is, uh, is done. Then after you have made the taslim, you are expected to do some azkar. Not for you to what? Immediately raise up your hand and what? Supplicate. So if you want to raise your hand to supplicate, you do that in a different way. Not connected to the salah. Yes, one of the pious teachers Hassan Basri, it was reported that whenever he supplicated that is outside Salah, he will rub his face with it, with the hand. So this is something that we cannot be harsh on. If you see somebody doing it, we won't criticize the person so much. But it's not the, the best, for A'lam. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب